وبارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد àfi ọpẹ́ fún ọba adẹ́dà allah subhanahu wa ta'ala ọba tó tún kọ ìjókòó wa ní àárọ̀ yìí à ń bẹ ọba adẹ́dà allah subhanahu wa ta'ala tó fi ìyọ́nú rẹ̀ tó fi kó wa pọ̀ kó má fi ìbínú rẹ̀ kó má fi tù wá ká ìsọ̀rọ̀ sí wa iṣẹ́ sí wa tìròrí wa kọ́lọ́njẹ́ ó bá in tó ń fẹ́ mu kó yà wá ya ìfẹ́ nu ọmọ ya wa Dr. Abdulwahid Nira Saleh that is Dr. San ó ní kí abọ́n kí gbogbo àwọn ikhwa fún janaza bàbá rẹ̀ tí a ṣe ní yọmọ alhamis náà yọmọ alhamis kí ọlọ́wọ́n ọba kí ọba fọ̀run kẹwọn kó dẹ̀ bá dúró ti fámìlì wọn lẹ́yìn ah, nasalallah subhanahu wa ta'ala an yaghfir lahu wa yarhamahu wa yaqiyahu adhab al-qabr wa adhab an-nar wa yudkhilahu jannat an ọ̀gọ̀rọ̀ àwọn béèrè ti wá tí àwọn èèyàn ń kó wá pé dájúdájú àwọn béèrè kan bẹ tó jẹ́ yí pé ó yẹ kí a tanná sí torí pé ó ń ó ń affect ìgbésí ayé tó jẹ́ pé à ń dẹ̀ ń dìlé wọn torí pé kò sí ààyè tó àwa wò pé kó tó di pé a parí tírà wa tí a ń kà lọ alwajiz fi aqidatul ahli sunna wal jamaa aqidatul salaf salih àwọn ìbéèrè yìí tí wọ́n wò yí pé ó pàtàkì kí a tanná ìmálẹ̀sì kí ọba adédọ̀lá subhanahu wa ta'ala kó jẹ́ kí a gbọ́yé kó dẹ̀ jẹ́ kó fún wa lò ní lílò tí ó ṣe wá láǹfààní láyé bí àti gbangba ọjọ́ gbẹ̀ndà alqiyam. wọ́n béèrè nípa zaka lórí àwọn jewelries àwọn so either gold or silver wọ́n fẹ́ mọ̀ kí ló ṣùwọ̀n àbí kí ni nisab tí gold àwọn máa nìṣọ́bù olówó jewelries àwọn kó tó di kó àwọn aláwọ̀ fẹ́ yọ zaka lórí ẹ̀. ó ń fluctuate ó ń yí torí bí value gold bá ṣe rí ní international market ó náà ló ń affect ti, gold bẹ́ẹ̀ náà ni ti silver but uh, nínú nǹkan tá a kàn rí ni wípé òǹdíwọ̀n silver sí gold ó ti lọlẹ̀ gan débi pé zakat gan tá a bá ní kí a fi góòdù gbé tí òǹdíwọ̀n góòdù nìṣọ́ọ̀bù tó máa ń wọ bíi four hundred and kankan tàbí two hundred and kankan ti silver kò fẹ́ kó fifteen thousand gan kò pé fifteen thousand naira àwọn afáà wa ń fi ọ̀rọ̀ jomi tó rọrọ̀ lórí rẹ̀ wípé tá a bá ní kí a wá gbé gbogbo ẹ̀ wá sí silver yàtọ̀ sí pé a máa tẹ nùsọ́sù mọ́lẹ̀ ntí ọlọ́run ọba ò gbé lérí àwọn ẹrú ọlọ́run ọba èèyàn tí wọ́n ní owó lọ́wọ́ á gbélé wọn lórí tá a bá dẹ̀ sọ wípé rárá gold yẹn ni ká fi sí àwọn tó yẹ kí wọ́n yọ tí ó tún fi jẹ́ kí ara dẹ àwọn aláìní àwọn mẹ̀kúnnù á tún kọ́ fún wọn nìyẹn but ntí ọ̀gọ̀rọ̀ àwọn afáwa wò ní wípé kí àwọn tí wọ́n ní gbé responsibility ó rọrùn ju wípé ká fi dùn àwọn aláìní lọ yáni akhafu darurayi ètò rọrùn jù tí a máa ń pè ní lesser evil because nísìnyí tá a bá ní ó dìgbà tí tá a bá lo gold táwọn àwò wípé ní sub ó tó bá wọ bíi two hundred thousand naira tàbí four hundred thousand naira ẹni títẹ ò tó bẹ́ẹ̀ definitely nǹkan tó kàn yẹ kó ṣe ni pé kó ṣe àwọn sàdákà ṣùgbọ́n tá a bá gbé sí silver ah ó tiẹ̀ tó fifteen thousand naira ẹni tó bá ní tí ó súnmọ́ bíi fifteen thousand naira gan tó dẹ̀ jẹ́ yí pé ó jẹ́ bíi lẹ́ǹtì bíi ọdún kan ó yẹ kó yọ zakat kó zakati so a máa ń gba àwọn ọmọ ìyá wa níyànjú wípé bíi fifteen thousand naira yẹn ti silver yẹn òun ló bẹ́tà jù but gbogbo ẹ gbogbo ẹ inshallah alkarim kí abu khadija náà wà létí inshallah yawm al-ahad al-qadim yawm al-ahad tí ń bọ̀ yìí a wò kíni kíni value gold nísìn àti kíni ti silver tí ó fi jẹ́ pé yóò kì í ṣe ẹnìkan a máa give rẹ̀ ní gbogbo halkọ́ọ̀tù wa pé alcohol ni o iye tí gold dà ní o iye tí silver dà ní o lórí zakat àti pé àsìkò oorun márààrún ní bíi around this time o bó ṣe jẹ́ ni o tí yóò fi jẹ́ pé àní máa ṣègbè fúnra wọn kọ́lọ́ mọ́sá ṣe rọrùn fún un. jazakumullahu khairan. naam in tó tún jọmọ́ iṣu zaka. naam wọ́n ń sọ wípé mẹ̀kúdàrú àwọn zakata yan lórí àwọn oníwọ̀n wọn oníṣeéṣe bíi for example àwọn màwáṣe àwọn ẹranko ó yàtọ̀ sí ti máàlì tí nǹkan oko náà yàtọ̀ sí ti ẹranko so ni wọ́n fi ń béèrè nípa ti gold yẹn pé kí ni ti gókè náà máa fi wọ́n torí wọ́n aka nẹ́sùn kan tó ń sọ̀rọ̀ pé ìṣúná dinar. Bẹ́ẹ̀ni lórí gold wọn ní mẹ́ta dirham. bẹ́ẹ̀ni. so àníyàn ni ò fẹ́ yé. ẹ ntí òǹdí wọn yẹn kú sí ìlà torí ẹnu kò lórí kúmẹ́rẹ́ ara yẹn láàrin àwọn nínú umma kí ló ń di wọn yẹn kú sí. taba ní ìṣúná dinar kí ni kí ó kú sí ní dirham kí n taba bá tiẹ̀ sí dọ́là iye owó ló sí ìgbà tá a bá gbé lọ sí dọ́là yẹn because òun náà ní general owó tá n lò àwa convert it sí náírà so ti ọrọrùn bẹ́ẹ̀ nù inshallah al-karim a máa ṣe yẹn regularly ipe lónìí o based lórí tí wọ́n ń pè gold lẹ́nìí iye tó jẹ́ ń dọ́là ni tí dọ́là jẹ́ nísìnyí tá a bá convert yẹn tó kú sí ni ti inshallah al-karim yóò jẹ́ ipe ọ̀sọ̀ọ̀sẹ̀ kò fi ní rújú torí Ramadan gan bọ̀ ọgọ́rọ̀ ní tó fẹ́ yọ zakat Ramadan ni wọ́n fi ń wò ó tẹ̀ ń ti ń kalẹ̀kùn kọ́lọ̀ ń jẹ́ kí ó ṣe ìṣèjú ẹ̀mí wa. naam ahayekun lọ́yà sheikh naam ẹni tó ní organization tó jẹ́ pé business organization ni yeah. so báwo ni zakat titi ẹ̀ àwọn ò ní owó tí ó gbélẹ̀ àwọn ń ṣe òun ni mo wá wò ó pé gbogbo àwọn. Um, kì í ṣe company wọn what company wọn. annual stock ni wọ́n take. okay. annual stock ni wọ́n take tí take annual stock eh, wọ́n yọ zaka lórí rẹ̀. ẹ má bínú sábẹ́ akẹ́rẹ́ ẹ bá ṣàlàyé díẹ̀ síwájú. ìyẹn ni pé kí ni tí àwọn worth nísìn kí ni kí ni tóun ní nísìn ó ti yọ eh, owó oṣù àwọn òṣìṣẹ́ àwọn gbogbo àwọn ọ̀dà commitment yẹn ó ti yọ kí ló kù nísìn fún inú tó kù yẹn ò ní ó ti yọ. kò ní ẹ pé ọdún kan kò nẹ́sẹ̀sì kíkí ní ẹ pé ọdún kan. papọ̀ lọ́dún kan láàrin ọdún ní tó ti fi bẹ̀rẹ̀ tó fi bá débi tó débi nísìn ní tí ṣe ní. àwọn tá a bá níbẹ̀ láti ọ̀dọ̀ ta lọ́wọ́ pé ti wá ṣé ọ̀dọ̀ bàbá ni àbọ̀kọ àbíyàwó àbí pé ọgbọgbọn ní nìkọ́ọ̀bù lẹ́yìn kí èèyàn lo nìkọ́ọ̀bù sí ó ní láti dé level kan in terms of piety kó tó máa lo nìkọ́ọ̀bù that's one two ni pé nípa dáwà wọ́n ní iṣẹ́ gbogbo wa ni ṣé gbogbo wa náà báwo la ṣe lè máa ṣe dáwà nítorí pé ó dìpẹ́ mi bẹ́ẹ̀ mi ṣe wo mi rò pé gbogbo wa náà la ní kárísìmà láti máa ṣe dáwà so level la fi máa ṣe dáwà yẹn sáà. nìkọ́ọ̀bù súnnà ni súnnà ni nìkọ́ọ̀bù.

òun ni ó gbá kínní yìí ó mú mú lọ́kàn òun ó dẹ̀ ń fi ó dẹ̀ ń wò wípé àìlò rẹ̀ ó ń kó bá ẹ̀sìn òun tó òun ni ó decide òun nígbà tó ti gbọ́ yé bí gbogbo àwọn súnà nìyókù náà tó pàtàkì pàápàá jùlọ eléyìí tó wá jẹ́ hirasatul fadila. èyí kọ́ ìṣọ́ èyí àpọ́nlé àti ẹ̀yẹ obìnrin gangan fúnra ni so ah, òun fẹ́ dáàbò bo àpọ́nlé àtẹ̀yẹ ara òun a nítorí kọkùnrin ó ṣe tọ́jú ọkọ rẹ̀ ò ní wípé kó fún un ní ìyẹn pàtàkì ntọ́ba wa fẹ́ ya ọkọ bàbá ọkọ ìyá bàbá yàwó ìyá yàwó ọkọ ni ó wà di àárín yẹn torí àkàtà rẹ̀ lọ́wọ́ àti ó mójútó kọ́lọ́wọ́n ṣe ní rọrùn torí no doubt àárín àwọn in tó ń ṣẹlẹ̀ tó jẹ́ pé bí àwọn bàbá yàwó sọ pé mo ní kò gbọ́dọ̀ kò gbọ́dọ̀ dánwò kì í ṣe duty kì í ṣe responsibility rẹ̀ mọ́sánná nínú àwọn families wọ́n níyàn gan tó jẹ́ pé òbí lè máa wò wípé hmm, stress pé ó ìwà school ó ń lọ bí báyìí ó ń lọ bí báyìí tí ó dẹ̀ tí ì sí bóyá agbára wípé àti máa gbé lọ gbé bọ̀ ó lè má rọrùn fún un but kí àgbọ́yé ọmọ ó ti lékè ju táwọn òbí rẹ̀ ń sọ wípé rárá alóhùn fẹ́ máa lò fẹ́ fi dáàbò bẹ̀ sí wọn àna ṣàkṣiyẹtì eléyìí ṣẹlẹ̀ sí ẹni gangan fún ara rẹ̀ ọ̀kan nínú àwọn ọmọ mi ní ibi tó ń bá dé òun fílípù òun fẹ́ bójú ìyá rẹ̀ ní sọ́ọ̀mà up and down báyìí o rò pé yóò rọ̀ ẹ́ lọ́rùn ó ní títúrọ̀ lẹ́yìn rẹ̀ ẹ fílẹ̀ fọ́ọ̀mù ìyá ni mi tí ẹ ti dá sí ó lò wá bá mi ni màmá wò yí pé á kínní ṣé kò ní rí bákan wọn ṣé o lè gbé o lè lè gbé kọ́ délé aláwọ̀ bọ́sẹ̀t ṣó ti yé báyìí nísìn lópin ìgbà tó ti wà ní akàtẹ̀yàn tó bá lọ sáàyè tiẹ̀ kọ́ làwọn ó fún gbogbo àwọn ọmọ wa ní ibùgbé dáadáa kó ṣe ń tọ́ bá tọ́ba rọ̀ lọ́rùn tọ́ba bá ìmánì rẹ̀ mú kọ́láwọn ṣe gbogbo ẹ̀ nírọ̀rùn ah, tí ó bá wà lákàtà òbí responsibility ẹ̀ òbí ni wípé kí wọ́n defend ẹ̀ tí ó bá wà ní àkàtà ọkọ ọkọ ni ó gbé responsibility wọn láti defend di ọmọbìnrin yẹn ọmọ ó lè ṣẹlẹ̀ ńgbà mi kí àwọn òbí kí wọ́n máa fẹ́ máa limit limita ọmọ fẹ́ lò ó ó ti take a decision ọkọ ńgbà tí ti ṣe ń tọ́jú ọ̀ràn yàn ó má kàn pa torí tá a bá gba tọwọ́ èèyàn tá a gba tọkàn àárín kankan ṣe kó jẹ́ kí ó gbọ́ yé ni ó lè wọ ọkọ lóòótọ́ kó wú ìyàwó náà bẹ́ẹ̀ but kọ́ má tì rẹ́dì láti lò ọ máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ so rírè ni kìí ṣe ń tí tó bá gbọ́ yé tán yóò ṣe ju bí ọkọ gan ṣe fẹ́ lọ torí pé n tó fẹ́ ṣe ọ̀dàlérí àgbọ́yé ni kìí ṣe lórí n tá a jẹ ní pálẹ̀ lórí ló fi jẹ́ pé à ń rí àwọn instances àwọn ọkọ mi wọ́n jẹ àwọn wọn ń pápé ọ gbọ́dọ̀ bójú tíjà bá ti ṣẹlẹ̀ díẹ̀ kan báyìí nígbà tí òye ṣe pé ó gbọ́ yé láti pẹ̀lẹ́ ọ́ ní mo ti tú nǹkan rẹ lẹ̀ fún ẹ alámúrò yàní ó wọ́ sọmọtọ́ bá yẹ kó ti gbọ́ yé tó ti ọkàn rẹ̀ wá ni pé ah súnà ni kíní yìí tóun fẹ́ ṣe láti fi wojú rẹ ọlọ́run ọba ìgbà tó dẹ̀ jẹ́ pé àti jáde láyé ká wá pàdé ọba adẹ́dà ká mọ̀ yìí pé àti rójú rẹ̀ sẹ́mọ̀ yìí pé a mọ̀ pé àṣekú ni ó dìgbà tí a bá jáde láyé pẹ̀lú rẹ̀ tọ́lọ́n bá yọnu sí akọ́kàn wa tó balẹ̀ so n tó pàtàkì nbẹ̀ kì í ṣe téèyàn ọkàn sọ yìí pé ọ̀ya la rírè ni ọgbà rírè tí ó bá ti wá gbọ́yé tó fẹ́ ṣe tó bá wà lábẹ́ ọkọ̀ ọkọ̀ òkun lọ. Arabson na dawa gbogbo mùsùlùmí ni ó pọn dandan kí wọ́n ṣe dáwà but níwọ̀n tí bí irinṣẹ́ wọn bá ti mọ̀ ẹni tó gbọ́ àlùwàlá yé tí wọ́n kọ́ lálùwàlá tó má àlùwàlá ṣe tó bá rẹ́ni tó ń ṣe àlùwàlá ní bí ò ṣe yẹ ọ̀ràn yẹn ni pípẹ́ ah, àfà ó kú báyìí o abubujẹ́ kù ní nǹkan báyìí ni bẹ́ẹ̀ ṣe fọjú ni ọ̀ràn yẹn ni tí ò gbọ́yé kó má gbé sára rẹ̀ kó má gbé kọjá mọ́sálásí ibi tó yẹ kó fi mọ ní òǹba ìmọ̀ rẹ̀ ọ̀ràn yẹn ni kí gbogbo mùsùlùmí ó wá ìmọ̀ tí ó fi yanjú ẹ̀sìn rẹ̀ torí kọ́ mọ́ bá ṣẹ̀sìn níwájú ọlọ́run ọba gbẹ̀ndẹ̀ àlùkìyàmọ̀ tó bá wá wá ìmọ̀ yìí ọ̀ràn yẹn ni pé kó tẹ̀lé kó mú lò tó bá wá mú lò ọ̀ràn yẹn pèpè sí látara mímú náà ó ti ń pèpè sí nìyẹn torí wọn ó béèrè nǹkan báyìí tẹ́ ń ṣe kílẹ̀ rí kó wá kìí ṣe pẹ̀lú yẹpẹpẹ ẹ̀yin tẹ́ ẹ̀ dá kan mọ̀ ẹ̀yin tẹ́ ẹ̀ kéwù kò lè yé rárá bẹ́ẹ̀ ni ẹ̀rí wà fún báyìí ní ìsọtọ́jẹ́ wípé yóò pe ẹnìyẹn gan sí àkíyèsí tí ó fi ṣojú kòkòrò rẹ̀ mọ́sálà ọ̀kan nínú àwọn sàábé ó ṣẹ̀gbẹ̀sìn rọ̀dọ́là àná wọ́n èèyàn wá sín nínú ó ṣe yarhamakallah sẹ́ńtò sín ọgbọ́ yé pé téèyàn bá sín téèyàn ṣe yarhamakallah òun á wò àwọn tí wọ́n wà nínú masjid àwọn sàábí tó yẹ pé àwọn ti gbọ́ yìí dáadáa àwọn wò yìí pé báwo ló ṣe jẹ́ ilé ìwọ́n tún wọ́n fojú nà wọ́n mọ̀ pé kò ká sọ̀rọ̀ nínú wọn wọ́n fojú nà ó tún wá ń dá wọn lóhùn èmi mo ṣe tẹ́ ń fojú nà mí èèyàn sín mo kí ẹ̀ tún wá ń fojú nà mí lórí wọn àwọn kan ń fọwọ́ gbá ara wọn pé ah, irú ń lọ wà yìí àìsọ̀rọ̀ bàtí wọ́n sálámà tán nínú òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam sọ yìí pé ta ń sọ̀rọ̀ nínú ó ní bí kílẹ̀ ó gbéhùn mi ni pé a òun ti dára lẹ́nu òun tiraka sọ pé èmi ni ó ní kò bá òun jà kò bá òun wí bó ṣe bó ṣe react bó ṣe dáhùn lóhùn ó jẹ́ kí òun ó tún wò pé ah ìbéèrè mi tún kù tí mo fẹ́ béèrè ó pè béèrè míì jáde nínú tó ń sọ ó ní ìrírí akọ́nilẹ́kọ̀ọ́ tí ọkàn èèyàn balẹ̀ sí bí irú rẹ̀ ọlọ́run sọ pé sórí irun yìí ọlọ́run là ń bá sọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀dá kan kò yẹ kó wọ̀ ó ṣe wá síkú tó tún nínú ibẹ̀ ló ń ti wá pé ah òun tún ní míì o tó ń fẹ́ èèyàn míì tó ní òun sì wẹ̀ ó fún wa ní ẹ̀kọ́ ńlá ní ẹ̀kọ́ àkídà tó jẹ́ pé ẹni tí ò bá gbọ́yé bí ìgbà tí ò lẹ́sìn ó lóun sọ pé òun ní ẹrúbìnrin ni nǹkan ti yọ ó ní ọmọ ń bọ̀ dára ó dé kan ó ní kọ̀lọ̀kọ̀lọ̀ ti gbé ọ̀kan nínú ẹran òun gẹ́gẹ́ bí ọmọ ẹ̀dẹ́ ènìyàn ó ní mi rárá gbé sí mo bá nà ń gbájú but eré ọkàn jẹ́ òun wípé ah ṣé òun ló mú mi lẹ́ran jẹ ni àbí tẹ̀sí wá jẹ́ ọ̀wá wò wípé mo dáràn tó yẹ kí n táràn ṣé ẹrú èèyàn dúdú ṣàlè fi táràn dúdú èèyàn dúdú ṣé èèyàn dúdú ṣe táràn òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣọ náà sọ wípé racism nìyẹn kó ṣe lecture rẹpẹtẹ bí tá a máa ti dá falẹ̀ ya ló kò sọ báwọn. torí ọlọ́run kẹ pẹ̀lú nǹkan kan ọ̀rọ̀ ṣókí tó pé a máa tù lọ ni àdìkọ̀rọ̀ ọlọ́run fi kẹ́ sallallahu alaihi wa alihi wasallam ó ní lè pè wá ìgbà tó dé ó ní aina Allah ìbúlọ́lọ́run bá wà ní ẹrúbìnrin yẹn ní fi sàmà ó wà lókè òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ́nà wa tún bi léèrè wọ́mẹ̀n ànà ta ni mí ní Rasulullah sallallahu alaihi wasallam. ẹ pé fundamental issue ó ti wà settle báwọn ó ní òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ́nà ní ẹ̀ẹ́dẹ́gbà á tú eléyìí lẹ̀ o fa innaha mu'mina torí eléyìí olùgbàgbọ́ òdodo lélẹ̀. ṣé ó sọ̀rọ̀ gbogbo problem kìí ṣe dúdú tàbí funfun onídìtámì wípé iyì àpọ́nlé ẹ̀yẹ èèyàn láyé ń bí àti gbangbájọ́ gbẹ̀ndẹ̀ àríkíá kí ni kí ni ń dìtámì rẹ̀ ìgbàgbọ́ àti iṣẹ́ tá a bá ṣe pẹ̀lú rẹ̀. ó fi yé wa tọ́jú ọ̀gọ́rọ̀ àwọn ẹlòmíì àwọn professors mi ò gbọ́ yé torí professors wà lé ní dán ọba abilé rè pé ń bọ̀ lọ́wọ́ ọba alọ́wọ́ àwọn gbogbo bi ọ wà nù sàgbọ́n ọ wà nù èrè ọ wà nù gbẹ́ ọ wà nù gbogbo tó bá yẹ kó wà nù gbogbo bí sọ̀hánàlá bóòlù ayífẹ́ rò olówó wà lókè òkè níbi tí ò ti sí nǹkan kan àfọwọ́ nìkan tọpọlọ ò lè gbé tọrọ kọjá pẹ̀tẹ́sì ọpọlọ òjíṣẹ́ ńlá sọ̀rọ̀ àràsálàm tá a mi òní ìránṣẹ́ ọlọ́run ọba tó jẹ́ pé kíni gbogbo bá a ṣe lògbésí ayé wa tọ́lọ́run ọba ò fi yọ́nú sí àfi ká ṣe kíni ká gbà á látọ̀dọ̀ rẹ̀ tó ọmọ pé ntọ́ mú ọmọkùnrin ga tó fi ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ òjíṣẹ́ náà sílá sílámù yàní bí ìwọ̀nba àmọ́ olúkálukú bá ṣe mọ ọ̀ràn àyàn ni wípé kéèyàn fi pèpè tí ò bá tí ì lágbára tí màá rẹ̀ ò bá tí ì débẹ̀ kó náà lọ kọlọ̀ wà ni wọ́n fi sọ pé àkékúléwú èèyàn kéwú kú ni kì í ṣe pé nígbà mo ti kéde bí báyìí ó ti tán nù àwọn àfáà gan ni wọ́n sábà máa kéwú jù látara pé kí ni ẹrù pé wọ́n ti ké tán wọ́n tún máa késì késì késì késì bó bá ń ṣe ń pọ̀ sí bẹ́ẹ̀ ni ẹni tó ni ó ṣe máa wò pé òun ò ní nǹkan kan sí torí pé kí ni fọ́kọ́kọ́ lè rè é àríyìn bisára tí bá rà tá a bá rò pé eléyìí á àfáà ni ó tún rẹ́ lómi tó jẹ́ pé tí ẹ̀ fi ń pè láàfáà òun kò tí tó ọmọ náà ní ti ẹlòmíì ni ni Allah subhanahu wa n tó ń sọ fójìṣẹ́ rẹ̀ sàásìlà pé kó máa wà lẹ́kún lórí rẹ̀ jù ó ní ìmà kó sọ ọba òkú ṣe àlékún fún mi so ó pàtàkì ní gbogbo wa ntó o bá mọ̀ tó o bá rẹ ni tí ń tẹ̀ o mọ̀ kó kó pàkíyèsí rẹ̀ sí ó lè jẹ́ pé ó ń fáwọn gbọ̀n ha àfà tẹ́ bá lè fi kíní ilẹ̀ ó fìtì yìí o ẹ bá fi kíní ilẹ̀ ó fìtì pẹ̀lú àpọ́nlé ó lè jẹ́ ọmọbìnrin mùsùlùmí tó tó tí ò múra dáadáa kéèyàn ní òṣùlù bí ó ṣe ọ̀kan nínú àwọn ọmọ àyà lóbìnrin ìgbà yẹn. ìgbà jàhílíyà ni ìgbà ìmọ̀kan ìgbà jàhílíyà ni ìgbà tí yóò mọ̀kan ìmọ̀kan yìí ṣe wípé kò ní bsc tabi msc tabi phd kò má ìmọ̀ téèyàn fi to ilé ayé tọ́lọ́mọ bá fi yọnu síyàn ìmúra rẹ̀ ẹlẹgbẹ́ òhò ni ó wọṣọ lóòótọ́ bọ́tì òhò lọ́wà látara wípé ntọ́wọ́ wa skimpi kò kọjá díẹ̀ ló fi kọjá tán ó tún fún ọmọ mùsùlùmí dẹ̀ ni ìmáàmù ni bàbá rẹ̀ bí tó ti wá jókòó nínú mọ́tò pẹ̀lú ọmọ àyà yìí ara ni ọmọ àyà yìí ọ wá bí ọmọ àyà yìí ṣé ò sí ó ní ah ọmọ àyà yìí náà wá sọ pé ìmúra yín kò í ṣe tó dáa ó ní ẹ̀hẹ́n kí ló burú ń ọmọ àyà wa mú àyà Kùránì wa ó mú àwọn hadith wa ó ní mùsùlùmí lòun imam ní bàbá òun òun ò gbọ́ rí ajib ẹ̀dẹ̀ ka quran ó lóun ka quran ó ní but òun parí quran ó lóun sókè quran ó sì sọ náà òun sókè quran ó ní ah nígbà tí ẹ wá sókè rẹ̀ ṣé ẹ kà túmọ̀ rẹ̀ ó lóun ò ti bẹ̀rẹ̀ túmọ̀ ó ní ah bó ṣe lè kó òyìnbó ó ní bẹ́ẹ̀ ni noble quran ti ń bẹ lọ́wọ́ ọmọ ẹ̀yà ó ní ẹgbàá ilé ń tàn sọ́ni ọmọ àyà débi tó ń lọ ó bọ́ lẹ́nu mọ́tò ọmọbìnrin tẹ̀lé along the line wọ́n bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ correspondences bẹ̀rẹ̀ ṣẹlẹ̀ àkírá ó dẹ̀ tó ń bojú kìí ṣe pé wọ́n jẹ́ ń pa lórí ẹ̀ ọ wá ni kí ló sọ kí lẹ́yìn tó mú wá ní reason ó ní ìdí tóun fi chúzò ojú bíbò kọ́lọ́hún ọba bóun fi pa èyí tóun ti ṣe sẹ́yìn tí kò yanjú yẹn kọ́lọ́hún bóun fi parẹ́ sótìyẹ́ báyìí nísìnyí. ló fi jẹ́ pé amúlò bìlì màárù ìmá pààyàn láṣẹ láti ṣe dáadáa ọ̀ràn yẹn ni lórí gbogbo wa ok <laughs> ọ̀kan nínú àwọn àyà tá a ṣe dínkù <laughs> èèyàn àárọ̀ yẹn ẹni tó ṣe ń jáde nínú ọ̀kan nínú àwọn tá a ti jọ but junior ni wọ́n jẹ́ sáwọn mo ṣe wọn lágbájá wà báyìí. gba mo débẹ̀ ó di bank ó ní senior manager ó ti gbé gbogbo ẹ̀ wá mọ̀ wá ṣáájú kó lẹ́tí mo ní ra ṣé ò sí mo ní ra ah, inú iná lọ wà eléyìí yàtọ̀ sí gbogbo táàbí jọ sọ́kọ̀ nípa wa jámíà ó ní inú iná mo ní bẹ́ẹ̀ ni ọlọ́gbọ́n tó sọ ni ó ní láàánú lọ́hùn rìbá wà á kílàhù wà mú kílàhù wà ṣàìdẹ́ wà. àbáwò nílẹ̀ ah ọ̀sẹ̀ èdè kò ní lóòótọ́ mo bá jáde ó mú mi mo ní ìmú mi ní ìmú mi wàláhì ó sink sí lọ́kàn ó <laughs> ó lé lẹ́rẹ́ àkírán ó wáṣẹ́ mi tó jẹ́ pé ó jẹ́ iṣẹ́ tó jẹ́ kínní èmi tí ẹ ti gbàgbé ìgbà tí àwọn ṣe wòlímà dọ́tà mi ó wá jẹ́ àbúrò bàbá ẹni tó tó tó fẹ́ ọmọ lọ́wọ́ ni à ọlọ́run kádàrá pé lẹ́yìn ogún ọdún àtúnríra lẹ́nìí mo ní ṣé mo rántí àwọn ṣáà ó ní bí ọ̀rọ̀ rántí mi èmi ọ̀rọ̀ rántí rẹ̀ mo ní ókè ìwọ ló ń ṣiṣẹ́ nọ́ngbà yẹn ó ní àmọ́ ti kó ti pẹ́ bó ṣe ní kí n kó náà mo ti kó <laughs> so that kind of thing you know ká máa ra wa létí báyìí ó máa ń but kó jẹ́ pẹ̀lú ẹ̀rí pẹ̀lú bil hikma èyí ni pé bọ́láwọn bá bá ṣe gbé kalẹ̀ wal mau'izati hasana àti ọ̀rọ̀ wáàsí tó jẹ́ pé ó ó ó tutù yóò pèèyàn padà masalan ọ̀kan nínú àwọn ọmọ àyà ọmọ kékeré ojú bí ọmọ ten years lọ ó wò yí pé wọ́n ń dìlé irun wọn ò tètè kírun bóun ṣe ń fẹ́ nínú mọ́ṣáláṣí pápákọ̀ òkìtì ẹ̀ lọ́ba gbọ̀nà ìyá rẹ̀ bá pè pé nínú kọ́ gba nǹkan kan ṣoṣo àti kọ́ gba mẹ́tàdínlọ́gbọ̀n èwo ni tí ó prefer ó ní mẹ́tàdínlọ́gbọ̀n ó ní twenty seven of course bó ṣe sọ náà ó ní ah, ṣó tọ́ ọba kírun yìí ní pẹ̀lú jama pẹ̀lú sùúrù tó kí pẹ̀lú jama twenty seven reward ni wàá gbà but ètò dákì ipá gan ló fi ní garanti ẹyọ kan ṣoṣo ah, ẹnẹdìmá ó kábàámà lórí ní tó ṣe láti gbàyàn ó mú sùúrù láti fi jókòó kó gbọ́ kó ṣàlùwàlá kó máa yẹn náfìlà rẹ̀ kó dúró títí tí wọ́n fi kírun ní jama yáni wáàsì ni bí ó bá ṣe wà lọ́wọ́ èèyàn sí bẹ́ẹ̀ ni kéèyàn ṣe náà bẹ́ẹ̀ bá ń ṣe náà báyìí ni ó máa pọ̀ sí ọ̀ràn yẹn ni kí mùsùlùmí ó pè é kì í ṣe bí tàwọn àwọn akọrin yóò tó jẹ́ pé àtẹ̀ntó nímọ̀ àtẹ̀ntó nímọ̀ ẹ̀yọ́ kan máa sọ lára nítutù ọba mà wà á mú lò látara kó mú lò ìbéèrè ó wà lórí rẹ̀ tí ìbéèrè yẹn tó o bá tí ì ní dáhùn tó kún tó lọ́wọ́ ìwọ ni ó tún tẹ̀síwájú sí i pẹ̀lú bẹ́ẹ̀ ẹni tó bí ọ léèrè àtiwọ́ ẹ jọ ní àlékún ní ti dáadáa àti àmì wo bá wá fẹ́ ṣẹlẹ̀ lórí tó dúró lé lórí ó mùsùlùmí ó mùsùlùmí àmọ́sálá bí àwọn ọmọ ya wa tí wọ́n fún lẹ́gba torí gbogbo olè hijab èyí ò túmọ̀ sí pé kó wá tú hijab dànù rárá yóò tún ọmọ lò náà látara bẹ́ẹ̀ ọlọ́ọ̀ni tóun fẹ́ fún achieve nínú umma látara pé ń lò lò bẹ́ẹ̀ yóò jẹ́ àpèjúwe dáadáa àti reference dáadáa nínú umma àwọn tí wọ́n jà tí ìjáàbò fi tó fi rinlẹ̀ ni bámbámbá náà ló fi rinlẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ irun kíkí nínú nínú skul gan kì í ṣe tó possible wọn ò fààyè gbà á àwọn kan ni wọ́n jìyà rẹ̀ nípìlẹ̀ táwọn fi ń gbọ́ nísìn mss mss mss àwọn kan ni wọ́n gbìyànjú wípé rárá ó yẹ káwọn ọmọ mùsùlùmí náà máa kóra wọn jọ láti fi gbọ́ ẹ̀sìn wọn yé láti fi máa practice ẹ̀sìn wọn nínú campuses yaani alhaji tajudeen aromashodun his uh, elevation is dead now rahimahullah rahmatan wasi'a wọ́n wà nínú àwọn tí wọ́n ṣe alágbàtẹ̀rù tí wọ́n fi lọ́lẹ̀ àwọn dr abdullatif adegbite gbogbo wọn báyìí inú wọn pọ̀ báyìí tí wọ́n dúró tì ọ̀kọ́ àwọn tí wọ́n ti jẹ́ pé ọlọ́run ọba nu wọn kọ́lọ́run bá bá fọ̀ọ́nù kẹ́wọn àwọn tó aṣẹ́kù kọ́lọ́run fún àníṣe rẹ̀ ṣe kọjá kátán rẹ̀ so gbogbo àwọn nǹkan wọ̀nyí tí ẹnìkan ò bá jáde kó kó jìyà fún àwọn tí ń bọ lẹ́yìn òní torí pé àwọn kan ni wọ́n jẹ́yà pẹ̀lú Islam wọn táwọn fi rí ṣe ìgbìyànjú wọn làwọn ń ṣe táwọn tí wọ́n ń bọ̀ níwájú táwọn lówó fi rí ṣe so ló fi jẹ́ pé ó pọn dandan lórí gbogbo ẹni wa gbogbo mùsùlùmí mi agbára rẹ̀ bá ṣe máa kó ó ṣègbìyànjú lórí rẹ̀ kọ́nà bá mọ́sà fún wa ṣe. jazakumullahu khairan. naam ìbéèrè wá láti ọ̀dọ̀ àwọn yàrá. naam. wọ́n ní kẹjọ kẹ ṣe àlàyé fáwọn ìdí tí àwọn òbí méjèèjì alẹ́bàá muhammad sallallahu alaihi wa sallam tí wọ́n fi tí wọ́n fi sọ ní àlùjánnà wọ́n ní tẹ́lẹ̀ kò sí ànábì tí wọ́n rán sí mọ́kà lọ́jọ́ náà lọ. bẹ́ẹ̀ ó ń túmọ̀ sí wípé kì í ṣe gbogbo alal fitra nìyẹn ò ní jẹ kì í ṣe gbogbo àwọn tí wọn bá ànábì kan nìyẹn ò ní jẹ bí kò bá sí ànábì kankan tí wọ́n rán sí wọn ànábì Ìsá àwọn christians wà ń bẹ̀ ń gbà yẹn ṣe bí uncle nana Khadija christian ni ìgbà tọ́rọ̀ dé ọ̀dọ̀ rẹ̀ ṣe bá a máa ń tó sọ pé ah irú tí wọ́n máa rán sáwọn ẹni ire tí wọ́n kọjá lọ rèé o mò ń dẹ̀ ń jẹ̀rán kí n ọlọ́run lọ́rọ̀ ẹ̀mí mi kí n di ìgbà tí wọ́n lé ọ kúrò nílùú yìí kémi náà lè bá a kún ẹ lọ́wọ́ ọ̀yà òjíṣẹ́ lọ́sàá àṣọlámù lọ nítorí àlẹ́nu jù ń gbogbo ẹ̀nu àfọmọkùnrin yìí àwọn ọmọ wọn lè ní kú ọ yìí. <laughs> ìlú tí ò sí irú rẹ̀ wọ́n lè mi kú ọ̀nbẹ̀ ọ ah, wá sọ fún yín pé wọ́n èé fi irú nǹkan báyìí rán ẹnìkan àyàfi kí wọ́n gbógun tì kí wọ́n lé kúrò níbi abínibí rẹ̀ so wọ́n bá wọn ẹ̀sìn wà ńlẹ̀ tó jẹ́ ẹ̀sìn tí a sọ kalẹ̀ láti sánmà but ọlọ́run ò ní kí wọ́n ṣe so. Hada awa. Hmm. Allah mutu. Assalamu alaikum tó. wọ́n á padà síbẹ̀ yà dé ká padà síbẹ̀ ojú ò káwọn yẹn dáadáa àwọn yẹn nàgà. Ah, bisimilá lórí àwọn ọ̀rẹ́ méjì kan tí wọ́n ti ríra tipẹ́ ah. ìgbà tó ń ríra last bíi eighties náà ti ríra bọ́ ah. adé owó kan wà ní àárín wọn owó tí wọ́n gbà yẹn owó ìṣe wàhálà rí ni bí i twenty thousand naira ìgbà yẹn wọ́n wá ríra ní kó bí i last two weeks ìgbà tí wọ́n wá sọ̀rọ̀ nípa owó yẹn èló ni owó tí ó jọjú gbà yẹn ṣé iye owó tó yá ń gbà yẹn náà ló máa san twenty thousand naira yẹn náà ni tó bá yẹ pé sìmẹ́ǹtì àpò mẹ́wàá lọ́gbà ń gbà yẹn sìmẹ́ǹtì yẹn náà ni ó kò fún tó ti yẹ báyìí kì í ṣe òun dí wọn sìmẹ́ǹtì yẹn ni ó kò fún bó bá yẹ pé owó yẹn náà ni ó kò fún. yes sir information kan lọ sí pé Pope Benedict tó resign on the twenty eight of last month yóò gba Islam how true is that information. now àti ìgbọ́n tó takò àdẹ̀tí ìgbọ́ confirmation látọ̀dọ̀ ẹ̀ but bí wọ́n ṣe gbé sórí net ni wípé wọ́n tiẹ̀ sọ fún wọn rán létí gbogbo sọ tó ti sọ lórí òjíṣẹ́ lọ́sọ̀lá àti lórí Islam ó dẹ̀ ní bẹ́ẹ̀ ni àìmọ̀kan ló ń ṣe mí gbà yẹn ó ní i was naive then wọ́n ló sọ bẹ́ẹ̀ ah mo send message sórí wọ́ọ̀lù ẹ̀ lórí Facebook wípé n tá a gbọ́ ni kó confirm tàbí kó deny wípé kọ́lọ́hún fún un ní courage láti láti jáde síta but mi ì tí gbọ́ reply kankan látọ̀ síbẹ̀ kò dẹ̀ sí reply kankan tó ti jáde tó takò tàbí tó sọ pé ó fẹsẹ̀ ẹ̀rin lẹ̀ but n tá mà ní international news media ni wípé ó wà against Islam and the Muslims so bó bá tiẹ̀ jẹ́ bẹ́ẹ̀ n ò ní fẹ́ gbé síta so mo ni mo fi kọ sórí Facebook wípé well kọ́láwọn ó jẹ́ kó nígboyà láti wá sí hajj bóyá tá a bá rí ní hajj ọkàn balẹ̀ lé lórí tó bá yẹ pé bẹ́ẹ̀ ni a bá na kọ́lọ́wọ́n ọba kó tó kó yé gbogbo wọn sí tó yẹ pé kì í ṣe bẹ́ẹ̀ tọ́ kó bá a gẹ́gẹ́ bí kó yẹ kó lè tẹ̀lé ara ọ̀ náà. Assalamualaikum ni wa láti ṣe àdúrà fún òkú tó kú lẹ́yìn pé irú ẹni bẹ́ẹ̀ jẹ́ òbí ènìyàn Hmm. tàbí tó ti kọjá àwọn àsìkò tá a máa ń ṣàdúrà generally bóyá nígbà tá a ṣe jìnnàza fókù tàbí tá a ah, kí òkú nínú. ò gbọ́ rí o pé àsìkò kan ni wọ́n fi lọ́lẹ̀ pé àsìkò tá a máa fi ṣe àdúrà fókù nìyẹn. tó a bá sọ bẹ́ẹ̀ àdúrà tó jìṣẹ́ náà sọ̀rọ̀ àṣọ ni ká máa ṣe jù istikfar tó ní ká máa ṣe jù tó encourage wa lélẹ́rí o ní Allahumma ighfirli wal walidayya wal wàlmùsùlùmí wàlmùsùlùmá àlàyé ìmínú wọn làmúwàt wọn lọ́wọ́n bá forí jì mí àtàwọn òbí mi méjèèjì àtàwọn olùgbàgbọ́ òdodo lọ́kùnrin àti lóbìnrin àwọn tí àti mùsùlùmí òdodo lọ́kùnrin àti lóbìnrin àwọn tí wọ́n wà láyé nù wọn àtàwọn tí wọ́n ti lọ gbogbo ìgbà ló ká máa ṣe so n tó ti n tó yẹ fún mùsùlùmí ni pé gbogbo ìgbà kan máa rántí òkú rẹ̀ gbogbo ìgbà àwọn tí wọ́n wá ṣòkú wa náà ká máa rántí wọn ní gbogbo ìgbà. Ah, òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣìlám sọ pé ẹni tó bá ń ṣe istighfar fòkù báyìí yóò máa gba commission lórí gbogbo àwọn òkú tí ń ṣàdúrà fún yìí nígbà tó yẹ máa ń gba commission lórí gbogbo òkú mùsùlùmí èyí tó wà láyé àti tí ò àti mùsùlùmí tó wà láyé àti tí ò sí sọmọ pé ilẹ̀ ti kún ilẹ̀ ti kún so <laughs> nínú nǹkan tí òjíṣẹ́ náà àṣìlám dẹ̀ sọ ni pé wọ́n láwọn kan ń bọ̀ níjọ́ gbẹ̀ǹdẹ̀ àlìkíyàmà ọwọ́ lásán ni wọ́n wà wọ́n lè wo tún lọ́wọ́ lásán o ó ní istigfari ti jẹ gbogbo ẹ̀ṣẹ̀ wọn wọn ò wá nígbà wọn dé gbangba ọjọ́ gbẹndàrí kìámà wọn ò gbẹ́ṣẹ̀ kankan wá no because tí wọn máa ń ṣe jù ní istigfar istigfar òjíṣẹ́ náà sáà sí láǹfi eléyìí ń ṣe alójú kòkòrò ní láṣẹ kínni láti máa kún fún istigfar aha so pẹ̀lú yùn gbogbo ìgbàlè yẹn lè ṣàdúrà fún kò kì í ṣe yí pé láàrin ijọ́ mẹ́ta àbíjọ́ méje nǹkan kan but àdúrà tí wọ́n ní ká ṣe níjọ́ àkọ́kọ́ jù ó ni wípé àdúrà ìdúróṣinṣin níbi ìbéèrè torí wípé àwọn òpó iṣu òpó mẹ́ta tó jẹ́ ààrò ààrò tó kó ìgbésí ayé ẹ̀dáró yẹn téèyàn ò bá yanjú rẹ̀ láyé yóò ní wàhálà pẹ̀lú rẹ̀ nínú sàárè torí gáréèjì àkọ́kọ́ nínú ìrìn àjò lọ sí ọ̀run onísàárè tí ijó àkọ́kọ́ bá yanjú ètí ń bẹ lẹ́yìn yóò dẹrùn tíjó àkọ́kọ́ yẹn bá nira ètí ń bẹ lẹ́yìn ó nira jù bẹ́ẹ̀ lọ kọ́lọ́mọ yìí ó nira fẹ́ni kọ̀ọ̀kan wa lójúṣẹ́ lásìlára sọ́là fi sọ wípé tí nínú hadith tó gùn wípé tí wọ́n bá ti gbé òkú sínú sàárè báyìí yóò sì máa gbọ́ bíi ìpadà sí àwọn tí wọ́n wá sí àwọn màláìkà méjì ó jáde sí wọ́n nípa wọ́n pọ́n gbàrà ìjágbe mọ́yàn wọn bí àrá ni bí tọ́ndà ìṣẹ́jú mọ́yàn wọn bí mànàmáná débi wípé ẹni tó bá lọ́rọ̀ òdodo lẹ́nu gan tọ́mọ yọmọ kálólò torí bí wọ́n ṣe jẹ́ ẹni ìbẹ̀rù tó òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam tó sọ ni ó ní wọ́n bi òkú wọ́n gbé òkú jókòó wọ́n gbé òkú jókòó wọ́n bi léèrè mẹ́ta ta lọ náà bàrà rẹ tó gbélé ayé sìn ẹnikẹ́ni tó bá ṣe ṣírìkù láyé kò ní rí ìdáhùn gidi mú wa ló fi jẹ́ pé ó pọn dandan fún gbogbo èèyàn kéèyàn ṣọ́ra fún ṣírìkìyàt ìbọ́lọ́wọ́n ọba orogún ní anything àbá wọn ń sógun lé wọn ń sòrò lé yín ẹ̀sàgbà mẹ́nu kúò la ó fún wọn lówó ẹ̀ ṣebí ten thousand péré mo fún wọn tàbí one thousand mo fún wọn ó ti kún kúfùrù lọ́wọ́ ṣírùkù lọ́wọ́ aburú ńlá ni ọba gbogbo iṣẹ́ jẹ́ òróǹro ni ó ti kó sínú ẹran ló fi jẹ́ pé èèyàn gbọ́dọ̀ jìnnà sí ṣírkíàt ẹ̀sìn àwọn kí ni gbogbo ògbésí ayé rẹ̀ ta ló fi jọ èyí tí ó bá jọ ti muhammad sallallahu alaihi wa sallam bẹ́ẹ̀ àdánwò ńlá ni ó jẹ fún yẹn jọ gbẹ̀ndẹ̀ alikiyama ah, sheikhna abuna fillah sheikh muhammad salih bin uthaymin wọn nígbà tó rẹ̀ wọ́n ó nídìí wípé bóyá treatment tí wọ́n fẹ́ fún wọn kí wọ́n fa irun gbọ̀n wọn wọ́n ní láì káwọn á lọ bọ́ sínú sáré káwọn gbé bóyá ètò ẹ̀ṣẹ̀ ni ó fi jẹ́ òpin táwọn ò ní rí sí máa. ńgbòòrò mi fẹ́ wù bàá máa dénú sáyé wọn wá ní sí nǹkan kan wo e fi lórí a gbogbo ẹ̀ gbogbo bá ṣe ń ṣe lé ayé ń bí a ma e pé ńjọ́ o a lè jábọ̀ eléyìí ní fi kéèyàn tún owó èèyàn ṣe àti wà àti ṣe sí ẹni tí ṣe sí rẹ̀ bá yapa sí tó muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n bá ní má di inú ká kò ní rí nǹkan kan mọ́ jábọ̀ tó bá ti jẹ́ pé ìṣesí rẹ̀ yapa sí ti islam gbogbo ìṣesí rẹ̀ ó ń pera rẹ̀ ní mùsùlùmí gbogbo gbogbo ìṣesí rẹ̀ ìṣesí àwọn kùfàr ni lójíṣẹ́ náà sallallahu alayhi wa sọ pé man tashabbaha bi qawmin fa huwa minhum ẹni tó bá fi ṣe sí ju àwọn ìjọ kan tó òun pẹ̀lú wọn ní ọjọ́ wa wọ́n bi léèrè mọ́nà taqulu fi hadha rajul kí ló rí sọ sí arákùnrin lọ arákùnrin yẹn ná ó ní ṣé yóò sọ pé iye kẹsẹkẹsẹ ni ó hàn tọ́bajẹ́ gbólùgbà àdúgbò òdodo yìí pé ṣé Muhammad sallallahu alayhi wa sallam rasulullah ni anabi ni ìránṣẹ́ ọlọ́run yóò yóò ṣàlàyé yìí tọ́ba ti ṣe léyìí àwọn màláìka yóò sọ pé ẹni rẹ ni wọ́n gbàtó jíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam sọ fáwọn sàbẹ́ pé àwọn màláìkà yìí màláìkà olódùrọ̀ Munkar wa Nakir igbe wọn bí àrà ìṣẹ́jú mọ́yà wọn bí mànàmáná ẹni tó bá lódodo lọ́wọ́ gan ẹ̀rú kò ní ẹnu rẹ̀ ọmọ àgbà ọ̀dà ìjàyà fún lẹ̀ fún àwọn sàbẹ̀ òjíṣẹ́ náà sallallahu alaihi wa sallam Allah subhanahu wa ta'ala ó fi wọn lọ́kàn balẹ̀ kí ló fi fi wọn lọ́kàn balẹ̀ ó ní yuthabitu Allahu alladhina amanu bi qawli thabit fil hayati dunya wa fil akhirah ọlọ́run ọba ọba àlékè ọ̀la yóò fi ọ̀rọ̀ tó yanjú yóò fún àwọn olùgbàgbọ́ òdodo yóò fi fẹsẹ̀ wọn rinlẹ̀ lórí rẹ̀ láyé ń bí àti lọ́run ẹ̀yìn ni wípé bó ṣe jẹ́ pé láyé ń wọ́n dúró ṣinṣin lórí òdodo tí wọ́n bá bọ́ sọ̀hún náà wọ́n dúró ṣinṣin wọ́n dúró ṣinṣin lórí òdodo ni ẹ̀gbà wa wá nínú ọ̀rọ̀ àwọn sálàfù wípé ẹnikẹ́ni tó bá jáde láyé àlátọ́ ọba lásì condition tó wà lórí tọ́láyé ò tọ́nu ìgbà tó jíṣẹ́ náà sàrà sálàm ọ̀kan nínú àwọn sàábí lọ́ba oníyàrá sọlọ́lá sọlá àlọ́ sọlá mọ́lá là pé ẹni tó ẹni ọ̀kan náà àwọn sàábé kú sójú ogun bọ̀tẹ̀ tó wa kú lọ́dún kan lẹ́yìn rẹ̀ ó ń ṣáájú rẹ̀ wà lìjánà òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ́nà ọ̀sọ́ pé àlánù sọ́sọ́ bẹ́ẹ̀ là ọ̀sọ́pá àlánù ó ní bẹ́ẹ̀ ni lẹ́yìn ọdún kan tẹ́ni tó kú sójú ogun yẹn ti kú èyí kú lọ́dún kan lẹ́yìn rẹ̀ ó ṣe àwọn pẹ́pẹ́ ń fúru iṣẹ́ rẹ fún odindi ọdún kan ló yẹ kó gbà á ju ẹ̀ sóti yé báyìí ló fi jẹ́ pé èèyàn máa tọrọ kọ́lọ̀ ọ̀bọ fún yẹn lẹ́mìí gígùn pẹ̀lú kíni